ẹ kú ojúmọ́ ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọ̀dẹ̀ òdù bí àjèrè bí àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú arí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà láti rí jímọ̀ olóyin tí ó tún ṣe bẹ́ẹ̀ tó tún bá wa láyọ̀ àti àlàáfíà tí ọjọ́ ní Jímọ̀ olóyin náà sì jẹ́ fún aláṣọba mi aráwọ̀dé ànífi lè ṣe àṣemọ lọ́la anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fún yín àwọn ìròyìn ẹgbẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé láàárọ̀ yìí tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ̀ láǹfààní láti wò wá orí ètò ojúmọ́ aláyọ̀ ní àwa nìkan ni àwọn móhùnmáwòrán BGI TV níbi láti máa fún yín àwọn ìròyìn tí ó ń jẹyọ nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa lábala lábala la wá jẹ́rọ ètò yìí abala àkọ́kọ́ láti fún yín kókó orí ìròyìn tá a fẹ́ mú wá sí ti gbòyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ báwo ló ṣe nà lápá abẹ́yìn tó bá di abala ẹlẹ́ẹ̀kejì ìyẹn lórí pápá BGI níbẹ̀ láti máa fún yín ìròyìn eré ìdárayá kẹ́yìn náà lè mọ bó ṣe nà lágbo ìròyìn eré ìdárayá ṣẹ́yìn ti ṣeré ìdárayá láàárọ̀ yìí ẹ gbìyànjú kẹ́ máa jí pépé lóòrèkóòrè abala tó tẹ̀lé láti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí àwọn ìròyìn tá a ti kọ́kọ́ mú kókó orí rẹ̀ wá fún yín ètí tó bá gbà lọ òtítọ́nà kó gbà bọ̀ níbẹ̀ gangan láti máa túṣu désàlẹ̀ kókó abala tó kẹ́yìn ní abala alálàyé ibẹ̀ láti máa láǹfààní láti gba àlejò lálejò tani àlejò wa láàárọ̀ òní ṣé bàbá gbàgede ìmọ̀ ni abẹni tó tún súnmọ́ wọn ni abẹni tó súnmọ́ súnmọ́ wọn ni ẹ láǹfààní láti mọ àlejò wa láàárọ̀ yìí lẹ́ni náà ni kò ní dọ̀la ọ̀yà aláìdé ìnàpẹ́nu láì wá pọ̀lọpọ̀lọpọ̀ ètò òdún ní mímì kì í ṣe àìmọ̀ polówó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ kó dọ́jà ní èmi tìyẹn tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ̀dẹ̀ má gbàgbé o láti darapọ̀ mọ́ alójòkó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ òtàláwí adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube àbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube ayé ṣíṣílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV bá wa dòwò pọ̀ lápá abẹ̀yẹn ká lè máa ṣe kí ni ká máa fi tiwa gbé ti yín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí owó ìdákọ̀mù lásán ni owó tí ò ṣẹ́ ni lẹ́kùn ẹ̀yìn ó yá láì dẹ́nà pẹ́ẹ́nu ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fún yín ní kòkòrò ríròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé ìròyìn akọ́bùnmi láàárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣe súnmọ́ ibi tí ó lápẹẹrẹ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Brazil nípa ti ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè nàìjíríà àti ìgbòkègbodò ọkọ̀ òfurufú báwo ló ṣe sọ sí ẹ̀ma láǹfààní láti gbọ́ lé ní òní dọ̀la ìjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀ lu àwọn iná mọ̀nàmọ́ná ẹ̀lẹ́tírísítì ìyẹn owó ìrànwọ́ orí rẹ̀ fún àwọn ilé ìwòsàn lọ́lọ́pọ̀ ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀mọ́ aláǹfààní láti gbọ́ lé ní kò ní dọ̀la tinubu ó tún ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò máa rí sọ̀rọ̀ ewu tí ó ní ṣe pẹ̀lú risk management lórílẹ̀‐èdè nàìjíríà àwọn oníwọ́n wà nínú ìgbìmọ̀ yìí á yà yín lẹ́nu ẹ̀mọ́ aláǹfààní láti mọ̀ lé ní kò ní dọ̀la ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣèlérí wọ́n fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ẹ wò ó ìdàgbàsókè tó lọ́rìn yóò máa dé bá àwọn ẹ̀ ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà báwo ni wọ́n ṣe sọ ilé náà sí ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́yìn ni kò ní dọ̀la ṣì ń jẹ́jẹ́ rántí ọ̀rọ̀ kan tó ti ń jà rìnrìn láti àná báyìí níbi tí arábìnrin kan ti sọ ọ̀rọ̀ kùngbákùngbé bí ọ̀rọ̀ ìdúkòkò sí àwọn ọmọ Yorùbá àti àwọn apá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ ilégbìmọ̀ asòfin orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ di mímọ̀ fún ìjọba orílẹ̀‐èdè Canada wípé wọ́n gbọ́dọ̀ fi ìyà tó tọ́ jẹ arábìnrin yìí o látàrí ọ̀rọ̀ ìdúkòkò tó sọ yìí ìyẹn ẹ mọ̀ bó ṣe dé abubakar òun náà bu ẹnu àtẹ́lù arábìnrin yìí ẹ̀yẹn amaka tó sọ̀rọ̀ ìdúkòkò láti ṣekú pa ọmọ yorùbá àti kò dá sí ọ̀rọ̀ yẹn báwo lòun náà ṣe dá sí ẹni tí ń ṣe adíje dupò ààrẹ náà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú labour peter obi òun náà sọ di mímọ̀ pé a ọ̀rọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé igbó náà ni òun ṣùgbọ́n irúfẹ́ ọ̀rọ̀ tárábìnrin yìí sọ yìí a ó kù díẹ̀ káàtó báwo lọ́rùn ni òun náà ṣe dá sí ọ̀rọ̀ yìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ lé ní ìdí pàtàkì tó wo ohun ìkọ́lé sìmẹ́ǹtì ìdí tó ṣe ń gbé sókè lójoojúmọ́ wọ́n ti sọ ìdí ẹ̀ pàtàkì ilé iṣẹ́ kan tó ṣe gbòógì tó ń pèsè sìmẹ́ǹtì àwọn lọ sọ ọ̀rọ̀ yìí síta ní kẹ̀yìn ẹ wá gbọ́ iléyò gómìnà Adeleke gómìnà oníjó homa ti sọ ó ní ẹ wò ó ìlànà kan wà tí mo ti là sílẹ̀ tó jẹ́ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò máa ṣe kí ni yóò máa pèsè iná ẹ̀lẹ́tírísítì yìí káàkiri àwọn apá ibìkan lórílẹ̀‐èdè nàìjíríà gómìnà adeleke ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ máa gbọ́ bó ṣe sọ àtàwọn ibi tí ọ̀rọ̀ náà kàn ní ilẹ̀ Yorùbá ẹ kí n tún wá sọ di mímọ̀ fún yín pé àwọn ti Gani Adams àwọn OPC ẹ̀wọ̀n ti tàbá sọ ọ̀rọ̀ OPC Gani Adams náà kò ní ṣaláì jẹyọ nínú ọ̀rọ̀ OPC wọn ni wọ́n ti sọ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti lọ ṣe àwọn nǹkan kan tí Buhari kò ṣe nígbà ayé rẹ̀ ẹgbẹ́ OPC ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ Ajaero Ajaero ó mà ti sọ di mímọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá lánàá ó ní ẹ wò ìdàlúrú àtàwọn nǹkan kan tí wọ́n fi ń kàn mí yìí ohun tó jẹ́ gangan màá jẹ́ kẹ́ lénìí kò ní di ọ̀la eléyìí ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfinijoyè aláàfin àjoyè aláàfin ní ìlú Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ẹbí kan wọ́n tún tún sọ di mímọ̀ pé ẹ dà pátápátá ẹ jẹ́ ká t tún ṣe bẹ́ẹ̀ ká tún yàn ìlànà tá a fi ń yan aláàfin ẹ ṣe ẹ ká ṣe báyìí àwọn ẹbí wo ni wọ́n tún tako ìgbésẹ̀ tí wọ́n fi yan aláàfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa láǹfààní láti mọ̀ wọ́n lè ní kò ní dọ̀la àwọn fúlàní wọ́n rógo àwọn fúlàní darandaran wọ́n ti rógo ní ìpínlẹ̀ ògùn ẹ ká jó ká máa yọ ìjọba ìpínlẹ̀ ògùn ti sọ di mímọ̀ fún àwọn fúlàní ìkìlọ̀ ńlá lọ́ fi léde fún wọn ó má jẹ́ kí n bẹ jù bẹ́ẹ̀ lọ fún yín tàbá wo yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀ máa láǹfààní láti gbọ́ délẹ̀ dáadáa eléyìí ó jẹ́ ìròyìn tó bani nínú jẹ́ púpọ̀ látàrí bí arákùnrin kan ṣe gbẹ̀mí ara rẹ̀ sínú ilé rẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ẹ wo ìròyìn yẹn ẹ láǹfààní láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lé lórí ìyẹn jẹ́

padà sí abala tá a pè ní láti orí pápá BGI níbi láti máa fún yín náà àwọn ìròyìn eré ìdárayá kẹtì yìí má bàa dé sí àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wá sóde láàárọ̀ yìí láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ jẹ́ kí sọ di mímọ̀ fún yín wípé lótìtọ́ àti lódodo gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbọ́ wípé wọ́n ti yan ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbà tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ìyẹn Bruno Labbadia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ṣùgbọ́n ohun tó wá jẹ́ kàyéfì sí à àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń béèrè fún ni pé ẹ̀ tí ṣe àfihàn ibi tẹ́tí tọwọ́ bọ ìwé àdéhùn ẹ̀ tí ṣe àfihàn ibi tí a ti máa nawọ́ akọ́nìmọ̀gbà tuntun sókè fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí ló kan àwọn orílẹ̀-èdè nàìjíríà lóminú tó fi sọdímọ̀ pé ẹ bá wa ṣe lè ní kíákíá o ká lè ibi tí ọ̀rọ̀ ṣùwọ̀ èèyàn kankan nípa ti bí wọ́n ṣe máa máa tọwọ́ rẹ̀ bọ ìwé àdéhùn àti àwọn nǹkan tí wọ́n máa ṣe láti mọ̀ pé òun gangan yẹn làbẹ́dà òun ni akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè eh, nàìjíríà ìyẹn ti super eagles ẹ̀dẹ̀ má gbàgbé ni pé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun yìí tó wá láti orílẹ̀-èdè germany ni yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ibi tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ti máa máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè benin lẹ́yìn ọjọ́ mẹ́ta ìpèsè wọn sẹ̀ náà ni a lọ sí orílẹ̀-èdè Rwanda láti lọ kojú orílẹ̀-èdè Rwanda gẹ́gẹ́ bí a ti ṣe sọ di mímọ̀ tí wọ́n sì là á kalẹ̀ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá àbẹ̀yẹn ojú ní mímì kí n ṣàyàn polówó àfi tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo mi ṣe ní gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ ti ṣeré ìdárayá láàárọ̀ yìí bẹ́ẹ̀ bá ti ṣe é ṣeré ìdárayá kára yín lè máa ṣe bẹ́ẹ̀ kó lè máa tàbí elégbé lórí pápá èyí tí ẹ bá láǹfààní láti bára yín ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú níbi tí ìdíje àwọn àkàndá ẹ̀dá ó ti ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè France ìyẹn Paralympics game òun ni ó ti pinnuya gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́bọ̀ ọjọ́rú ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn ìjẹta níbi tọ́rọ̀ wá dédò yìí àwọn ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ ní ọ̀nà tó dáa wọ́n tún bẹ̀rẹ̀ náà tí ò dáa lápá kan ẹ jẹ́ kí máa sọ di mímọ̀ ìdí tí mo fi sọ ọ̀rọ̀ méjèèjì yẹn jáde orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀nà tí kò bójúmu tó níbi tí àwọn àkàndá ẹ̀dá bíi káyọ̀dé alábí àti faith ọ̀bázuayé níbi wọ́n ṣe pàdánù níbi tí wọ́n ti kojú àwọn akẹgbẹ́ wọn lórí pápá ibi tí wọ́n orí tábìlì lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná ni wọ́n gba ìwọ́n dẹ̀ pàdánù bákan náà ni Chigozie Nnazi òun náà ṣe bẹ́ẹ̀ ó dá àṣeyọrí padà fún orílẹ̀-èdè Nàìjíríà níbi tóun náà ti jáwé olúborí pẹ̀lú àmì ayò méjì sí òdo twenty one twelve twenty one fifteen ló fi na ọmọ orílẹ̀-èdè Germany ọkùnrin ní àná òde yìí lẹ́yìn náà ni ẹni tí ń ṣe Mariam Bọ́lájí ó tún fún orílẹ̀-èdè Nàìjíríà ní àṣeyọrí ẹlẹ́ẹ̀kejì níbi tó ti ṣe dáadáa sí láti rí i pé òun rẹ́yìn ọmọ orílẹ̀-èdè India kan pẹ̀lú àmì ayò two zero twenty one eight twenty one fourteen ní ibi tí wọ́n ti jọ fi gagbága ìfẹsẹ̀ bí a ṣe fìdí rẹmi lẹ́lẹ́kejì òun ló wáyé níbi tí a ti pàdánù ní àwọn obìnrin bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ìyẹn Victor for Fárìnlóyè àti Káyọ̀dé Àlàbí àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n pàdánù fún orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n kojú akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè China ẹ wò ó ìdíje Paralympics games ó ti ń ṣe bẹ́ẹ̀ ó sì ń tẹ̀sọ̀wájú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbìyànjú rẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí ọjọ́ kẹ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ni ó ti gbìyànjá tí yóò sì máa parí ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ṣe dáadáa sí níbi ìdíje eh, paralympics games ẹ̀yà ẹ kí n kúrò níbẹ̀ ẹ kí n sọ di mímọ̀ fún yín pé ẹnìkan tó jẹ́ àfẹ̀ṣẹ́kù bí òjò náà tóun náà ti gba bàǹtẹ́ ìjà bridgerweight world champion Lawrence Okoli òun ló ti nígbàgbọ́ wípé bí Anthony Joshua bá ṣe ṣe sí nígbà tó bá ń kojú ẹni tí ó jẹ́ Dani Dubious níbi ìjà tí wọ́n pè ní IBA heavyweight title ni yóò sọ bí òun náà ṣe máa ṣe àṣeyọrí rẹ̀ sí bí arákùnrin yìí ṣe sọ ọ́ di mímọ̀ ṣáájú ìjà tó fẹ́ wáyé láàrin Anthony Joshua àti Dubious níbi ìjà IBF heavyweight title tí ó máa wáyé lọ́jọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní pápá ìṣeré Wembley ó wá sọ di mímọ̀ pé ẹ ìjà yìí bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ wípé Oleksandr Usyk òun ló ṣe bẹ́ẹ̀ òun ló tanná wá ìjà yìí sílẹ̀ nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tó fi bàǹtẹ́ ìjà kan sílẹ̀ láàrin eh, bàǹtẹ́ ìjà tó ti wà ní ọwọ́ rẹ̀ Dubious yìí ẹ má gbàgbé òun náà ṣe dáadáa lápá ọ̀dọ̀ tirẹ̀ ṣùgbọ́n Okoli yìí ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ wo Anthony Joshua bó ṣe ń ṣe lọ yìí tó ṣe ń ṣàṣeyọrí bọ̀ láti ẹ̀yìn tó bá déédéé ìwájú dubious ó máa ṣàṣeyọrí o ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lágbo àwọn àbẹ̀ṣẹ́kù bí òjò ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ibi tí ìdíje US Open ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyàlẹ́nu ló jẹ́ lánàá nígbà tí agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ọmọ orílẹ̀-èdè Spain ìyẹn Carlo Alcaraz ó mà ṣe bẹ́ẹ̀ wọ́n lè kúrò ìyá jẹ́ o níbi tí ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Netherlands tí orúkọ rẹ̀ ń jẹ́ Botik van der Zandu ó nà á o nígbà tí ó iléeṣẹ́ ìgbàlọ́wọ́ rẹ̀ pẹ̀lú àbẹ̀yẹ six one seven five six four ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ mú ètò tirẹ̀ wá sí ìdánudúró níbi ìdíje US Open èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ Alcaraz ni ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ló kọ́kọ́ gbèrègèdè ti ìpele tó kàn ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní ìlú York níbi tó ti na arákùnrin kan láti dé ìpele náà ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídò yìí ó ní ẹ̀wọ́ <laughs> mi ò lè sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tó nà mí yìí òun náà kì í ṣe èèyàn kékeré kékeré nínú ayé alcaraz òun ló sọ eléyìí lẹ́yìn tí wọ́n já kúrò ní àná ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid lánàá ni wọ́n sọ di mímọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé a sì rí pé ó wáyé lóòtítọ́ àti lódodo ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid nígbà tí wọ́n wá láti ọwọ́ nì láti gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù èyí tí wọ́n kojú tí a mọ̀ sí las palmas ẹ wò ó las palmas ni wọn kọ́kọ́ jáwé olúborí o nígbà tí wọ́n gbá lọ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n rí ẹyọ kan dá padà eléyìí ló wá mú kí akọ́nìmọ̀gbá wọn Carlo Ancelotti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó mo ti mọ ibi tí nǹkan ti wọ́wá o tẹ bá rí i pé àṣe àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tá a ti gbá sẹ́yìn ẹ rí wípé àti ìgẹ́ta àti balance àti ìdúró dédé gẹ́gẹ́ bí ó ká dúró dédé ní ìbẹ̀rẹ̀ sáà yìí Ancelotti ló wá sọ di mímọ̀ pé ẹ wò ó mo ti mọ̀ nǹkan tí mo fẹ́ fẹ́ ṣe báyìí báyìí mo gbọ́dọ̀ wójútùú sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ká lè máa ṣe àṣeyọrí lọ síwájú àti sí iwájú gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe fẹ́ tẹ̀ka máa ṣe sí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹyọ láti ẹnu akọ́nìmọ̀gbá Carlo Ancelotti lẹ́yìn tí wọ́n gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan lánàá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Las Palmas nínú ìdíje Spanish La Liga ẹ̀yìn tí ẹ̀ ń retí ohun tó fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Victor Osimhen ìròyìn ti kan Victor Osimhen báyìí o ìrìn jẹ́ jẹ́mọ̀ wípé Al Ali ni wọ́n ti gbà láti san owó tí iye rẹ̀ jẹ́ eighty million euro fún Victor Osimhen tí yóò sì máa gba owó tó pọ̀ níye dáadáa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ wò irú owó eléyìí ó gara ká má parọ́ o ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọ́n ti gbà láti ta Victor Osimhen lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Al Ali yìí lórúkọ ní orílẹ̀-èdè Saudi Arabia gẹ́gẹ́ bí Fabrizio Romano ẹni tó mọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù àti títà wọn ló wá sọ di mímọ̀ pé owó tí ó bá dé yìí owó ìlọ́pọ̀ tí Victor Osimhen yóò sì máa tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún mẹ́rin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní pé ọ̀rọ̀ ti wọ́ láàrin Victor Osimhen àti ikọ̀ agbábọ́ọ̀lù RIE tuntun yìí wọ́n ní kódà wọ́n ti sọ di mímọ̀ pé ọjọ́ Sunday ló ṣeéṣe kí wọ́n máa ṣe ayẹyẹ ìfihàn lẹ́yìn tó bá ṣe ètò ìlera rẹ̀ tán eléyìí ló wá mú kí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea máa káwọ́ sórí pé ah, àfìgbà tí agbábọ́ọ̀lù yìí tó bọ́ wà lọ́wọ́ pátápátá ó yá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Victor Osimhen ẹ jẹ́ ká lọ sí àná nǹkan ṣẹlẹ̀ lánàá níbi ayẹyẹ ìyíkoto ti uefa champions league ẹ má gbàgbé o wípé omi tuntun ti rú ẹja tuntun sì ti wọ ibi ìdíje uefa champions league kì í ṣe thirty two teams mọ́ ó ti di thirty six teams àbí thirty eight teams tí wọn yóò máa kópa ṣùgbọ́n lánàá níbi tí wọ́n ti ṣe ayẹyẹ tán wọ́n wá fún cristiano ronaldo wọ́n mà fún ní àmì ẹ̀yẹ kan àmì ẹ̀yẹ tí wọ́n fún cristiano ronaldo òun ni wípé òun ni ó ti gbá góòlù uefa champions league gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná eléyìí náà tó fi sọ mímọ̀ sí iwájú pé ó ti fi góòlù mọ́kànlá òfin la messi tó sì ń fi góòlù púpọ̀ náà la ẹni tó wà nípò kẹta robert lewandowski gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ cristiano ronaldo òun ló jẹ́ ọ̀kan gbòógì tó jẹ́ wípé a kò lè gbàgbé tàbá sọ̀rọ̀ nípa àwọn tó ti gbá góòlù wọlé jù níbi ìdíje uefa champions league ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi fún ní àmì ẹ̀ ẹ̀yìn yẹn lánàá láti bu ọ̀la fún un yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lẹ́nìí ó sì tẹ̀síwájú àti ṣe ti uefa champions league lánàá europa league ni yóò máa wáyé lónìí níbi tí wọ́n ti máa ṣe ayẹyẹ ìyíkoto ti ìdíje yẹn náà ẹ má gbàgbé o ìyẹn náà ó ti gbé aṣọ tuntun wọ̀ níbi tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rìndínlógójì yóò ti máa kojú ara wọn manchester united tottenham hmm, ẹ kú ojúlọ́nà ẹni tẹ́ máa pàdé nígbà tó bá ṣe tán lẹ́yìn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láàárọ̀ yìí nípa ti ìròyìn eré ìdárayá nìkan náà mọ̀ọ́mọ̀ràn BGI TV ìyẹn lábala látòrí pàpà BGI TV ọdún ni mí ò ní kí n ṣàyàn fọlọ́kọ́ àfihàn tèmi ẹ̀ nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ láyé lórúkọ mi fẹ̀lẹ̀ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé o ní pé ètò ojúmọ́ aláyọ̀ ó sì ń tẹ̀ sọ́wọ́ wájú o níbi tí màá ti máa fún yín láwọn olùyìn yẹn nílẹ̀kùnrẹ́rẹ́ mo ní àwọn fúlàní wọ́n dáràn àwọn fúlàní darandaran nílẹ̀ yorùbá wọ́n dáràn báyìí o wọ́n ti fún wọn ní ìkìlọ̀ kan tí ó máa ṣe bẹ́ẹ̀ tó máa ká wọn lọ́wọ́ pò láti máa rìn yán pàǹdà ní ilẹ̀ yorùbá o báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́ni ni kò ní dọ̀la àwọn ẹgbẹ́ ti igun Gani Adams OPC ọ̀rọ̀ wo ni wọ́n fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pé nǹkan tí Buhari kò ṣe òun ṣe irú ọ̀rọ̀ wo ni ẹ̀ láǹfààní láti gbọ́ lẹ́ni kò ní dọ̀la lórí àjẹ oyè aláàfin ti ìlú Ọ̀yọ́ àjẹ oyè aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn mọ̀lẹ́bí kan wọ́n máa tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún tún gbé nǹkan mìíràn jáde o lórí ìlànà tí wọ́n fi yan aláàfin Ọ̀yọ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́ni kò ní dọ̀la arábìnrin tó ń dúnkokò sí àwọn ọmọ ilẹ̀ yorùbá àti àwọn èèyàn kan lórílẹ̀‐èdè yorùbá ẹ wò ó ṣọwọ́ ti bà àbí ọwọ́ ò tí ì bà á ẹ wo gbogbo ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí lọ sókè lọ́n kí n dátọ́ mi kí wàá tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ ẹ kú ìkàlẹ̀ ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ fílẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ má jẹ̀gbádùn ẹ̀ lọ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 sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín láwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ ní ó yẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan kí n tún bẹ̀rẹ̀ sí ní máa fún yín láwọn ìròyìn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ ní ẹ̀wọ̀ ta náà níjọ tèmi tèmi ò níjọ tàná torí àwọn ìròyìn àti kò wọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àná òde yìí ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti sọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìṣáájú fún ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè brazil sórílẹ̀-èdè nàìjíríà ìyẹn carlos jose arias ó mà ti sọ̀rọ̀ tuntun fún un ó ní wò ó ìwásí rẹ lórílẹ̀-èdè nàìjíríà jẹ́ kí ó jẹ́ èyí tó ní ìtumọ̀ jẹ́ kó nípa rere nípa ti ìdásílẹ̀ bí àwọn ọkọ̀ òfurufú yóò ṣe máa rìn láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè brazil láì fi ẹsẹ̀ kọ láì sí wàhálà kankan ó jẹ́ ìrọ̀rùn ló máa bá dé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu òun ló sọ eléyìí di mímọ̀ nígbà tí ó gba àlejò ẹni tí ń ṣe aṣojú orílẹ̀-èdè brazil níbi tí wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe aṣojú yìí láti inú àtẹ̀jáde kan tí wọ́n fi rán ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ àdúrà ngalele lọ́jọ́ thursday àná nínú àtẹ̀jáde yìí ni ààrẹ bọ́lá ahmed tinubu ti tẹnumọ́ wípé wò ó jẹ́ kí àsìkò tiẹ̀ yìí jẹ́ kí àsìkò yìí kó jẹ́ èyí tí yóò lọ́rìn dáadáa èyí tí yóò máa mú ìrónilágbára bá orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè brazil ààrẹ bọ́lá ahmed tinubu wá sọ di mímọ̀ pé òun kí káàbọ̀ òun sì gbà ládùúrà pé ìṣèjọba rẹ̀ tuntun yìí yóò ṣe dáadáa ṣùgbọ́n kó jẹ́ kí àsìkò rẹ̀ kó jẹ́ kó so èso rere láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè brazil gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wọn ní nínú ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu sọ ó ní ẹ̀wọ́ mo ní àwọn ọ̀rẹ́ kan tí wọ́n wà ní orílẹ̀-èdè brazil tí wọ́n ń gbèrò láti ṣe ètò okòwò tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àpéjọpọ̀ ṣe kó lè jẹ́ kí wọ́n wá sí orílẹ̀-èdè nàìjíríà láti rí pé àyè gbà wọ́n láti ṣe ètò ọ̀gbìn lórílẹ̀-èdè nàìjíríà bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mọ̀ pé ilẹ̀ Áfíríkà yìí ó jẹ́ ilẹ̀ tó ṣe tí ó kún fún oyin wàrà àti àwọn nǹkan tó nítumọ̀ dáadáa torí náà ẹ̀yin orílẹ̀-èdè Brazil ẹ ṣe àmúlò kíní yìí dáadáa o torí pé àti mọ̀ yín báyìí wípé àti láṣojú látọ̀dọ̀ yín sórílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló sọ gbogbo eléyìí nígbà tí wọ́n ṣe tí wọ́n gba àlejò ẹni tí ń ṣe aṣojú orílẹ̀-èdè Brazil sí orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà lánàá nínú ìwé ìròyìn wo mo ti rí kò sí ìwé ìròyìn tí ò gbé láàárọ̀ yìí o punch ìwé ìròyìn the nation the daily post àwọn náà gbé láàárọ̀ yìí ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ibi tọ̀rọ̀ dé dúró báyìí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti bu ọwọ́ lu ìdá àádọ́ta owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná tí àwọn ilé ìwòsàn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n ṣe àmúlò rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ó ní ṣe pẹ̀lú eh, ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára ìyẹn adébáyọ̀ adélabú tó sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò mú owó ìrànwọ́ orí iná mọ̀nà náà wá sí ìmúṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà fún àwọn ilé ìwòsàn àti ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìgbésẹ̀ náà ó ti wá wáyé báyìí o wọ́n sì ti sọ di mímọ̀ pé lóní pẹrẹwu ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ti mú ìlérí wọn ṣẹ báyìí bákan náà ni ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìlera ìpínlẹ̀ àti ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dókítà túnjí aláùsá òun náà kéde rẹ̀ ó ní ẹ àti bu ọwọ́ lò ó nípa ti owó ìrànwọ́ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè ní nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ní ìbámu ọ̀rọ̀ tí alákòóso fún ọ̀rọ̀ agbára àti iná mọ̀nàmọ́ná ìyẹn adélabó ti ṣe sọ di mímọ̀ ṣáájú eléyìí ló mú ìròyìn ayọ̀ lẹ́ka ti iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà inú ìwé ìròyìn wo mo ti rí inú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí láàárọ̀ yìí tèmi náà sì ṣe bẹ́ẹ̀ tí mo ní kí n tètè mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ ìgbọ̀n yín láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sí ẹ̀ka ètò ìlera ìjẹ́jẹ́ mọ̀ wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọn mà tẹsẹ̀ dúró láti rí pé àwọn ń ṣeun tó nítumọ̀ ní àwọn ibi tó yẹ kí wọ́n ti ṣe eléyìí ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè nàìjíríà ìjẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń gbìyànjú láti rí pé hmm, ohun bí ìdàgbàsókè àkànṣe iṣẹ́ iná àti àwọn èròjà tí wọ́n ń lò ní àwọn ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n wá sí ìmúṣẹ wọ́n wà ní ìkalẹ̀ fún gbogbo àwọn ilé ìwòsàn yìí alákòóso fún ọ̀rọ̀ ètò ìlera ìpínlẹ̀ àti ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ ènìyàn ìyẹn dókítà nìtúnjí aláùsá òun ló kéde léyìí níbi ayẹyẹ àjọ̀dún ẹlẹ́ẹ̀karùnlélọ́gọ́ta tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ilé ìwòsàn àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ètí ilé ìwòsàn tí wọ́n rí sí ọ̀rọ̀ àrùn ọpọlọ àti ohun tó fi ara pẹ́ nílùú àbújá níbẹ̀ ní aláwùsá ti sọ di mímọ̀ wípé ẹ wò ó gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti ṣe sọ di mímọ̀ fún mi tí wọ́n sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé àwọn yóò máa ṣe ohun ìrànlọ́wọ́ fún àwọn ẹ̀ka ètò ìlera bákan náà àwọn yóò máa ṣe ìpèsè tó ṣe bẹ́ẹ̀ tó dára fún àwọn òṣìṣẹ́ ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà ó wá pe àwọn tí wọ́n ń jẹ́ aládàáni lẹ́ka ti ètò ìlera àti ti àwọn ìgbàlódé ti ìjọba ó pè wọ́n pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ìjọba àpapọ̀ là kalẹ̀ fún wa yìí láti mú ètò ìlera orílẹ̀-èdè nàìjíríà láti mú lọ síbi tí ó ní ìtumọ̀ lókè èrùpẹ̀ ẹ wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n sọ ọ́ lórí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún ṣèlérí ìlérí wípé ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà òun náà á ṣe bẹ́ẹ̀ á gba àrà ọ̀tun láìpẹ́ yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó ń jà rìnrìn láàrin ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà NLC ní báyìí ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ìjọ àjàrò ló ti fi àná òde yìí ṣe àbẹ̀wò sí ikọ̀ ọ̀tẹlẹ̀mú àmúyẹ ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ní ìlú àbújá láti bu ọlá fún ìwé tí wọ́n fi pè é wípé kó wá o ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n fi ìwé náà ránṣẹ́ ó sì lọ ní àná wọn ní ibi tí ó ti lọ síbẹ̀ látàrí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án wípé òun náà ń fi ọgbọ́n kan ṣe agbátẹrù fún ìwà ìgbésùmọ̀mí ìwà ìlú jìbìtì lórí ẹ̀rọ ayélujára àti àwọn kankan mìíràn tó ní pẹ̀lú ìdìtẹ̀gbàjọba àti ìwà ọ̀daràn lórílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀nà gbogbo eléyìí ni wọ́n kà sí lọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀sùn ní àná òde yìí ní àgbáríjọ àwọn òṣìṣẹ́ NLC ni wọ́n fi ojú sókè wọ́n fojú sọ́nà pé ọ̀gá wa ṣó máa dé àbí kò ní dé ṣùgbọ́n nígbà tí wọ́n lọ lánàá ààrẹ ẹni tí ń ṣe agbẹjọ́rò wọn Fẹ́mi Fálànà àti ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò mìíràn àdìyànjú gbogbo wọn lọ́jọ́ kó wọn rìn pẹ̀lú àjọ àjẹrò tí wọ́n sì jọ lọ síbẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n fọ̀rọ̀ w wá lẹ́nu wò wọ́n bi léèrè àwọn nǹkan ó sì dá wọn lóhùn gẹ́gẹ́ bó ṣe yẹ kó dá wọn lóhùn nígbà tí yóò jáde ó wá sọ di mímọ̀ fún àwọn oníròyìn pé ẹ wo ẹnì kankan kò lè máa tì wá káàkiri o ẹnìkan ò lè máa fi iná mọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn mí yìí kò lẹ́sẹ̀ lẹ̀ rárá èmi ò sì ní kankan tí mo fẹ́ gbé pamọ́ tí mo fẹ́ máa sọ wípé màá máa mú mi kálòlò níwájú àwọn èèyàn kan tí wọ́n fẹ́ fi ẹ̀sùn kan ta epo sí aṣọ àlà Àlàmí Jó Àjàrò ló sọ gbogbo eléyìí ó sì sọ ọ́ di mímọ̀ pé ẹ má bá wọn gbèrò yẹn lẹ́jẹ̀ kiri o wípé èmi àbí àgbáríjọ ẹgbẹ́ NLC wọn lọ́wọ́ sí ìwà ìgbésùnmọ̀mí àti àwọn kankan láti dàparú lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo gbogbo eléyìí ni wọ́n sọ di mímọ̀ ní lẹ́yìn ìpàdé tí ó wáyé lánàá láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ààrẹ wọn Jó Àjàrò àti ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ inú ìwé ìròyìn daily post ni mo ti rí láàárọ̀ yìí bẹ́ẹ̀ náà bá fẹ́ láǹfààní láti kà ẹgbàá mú ẹ̀ sì rí nínú ẹ̀ gèdèlè ní màá bá ń bẹ̀ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ hmm, ọ̀rọ̀ kan èyí tó ń jà rìnrìn látàrí ibi tí arábìnrin kan ìyẹn arábìnrin tó fìdí kalẹ̀ sórílẹ̀-èdè Canada tó jẹ́ wípé ọmọ ẹ̀yà Igbo ní Amaka patient. Mbega òun ni ọ̀rọ̀ rẹ̀ ti ń jà rìnrìn báyìí o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kọ̀wé fi àròkọ ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Canada níbi tí wọ́n ti ń rọ̀ wọ́n wípé ẹ wò ó ọgọ́rin kẹsì pé ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ kan arábìnrin yìí tó pe orúkọ ara rẹ̀ ní amaka patient níbi tí ó ti ń dúnkokò àti pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ẹ̀yà kan lórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ ẹ̀yà ti ilẹ̀ yorùbá wọn ni nínú fọ́nrán kan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun yìí ní orí níbi ìpàdé kan tó wáyé lórí ẹ̀rọ ayélujára tiktok ni arábìnrin ti ń ṣe ẹnu léńbéléńbé tó fi ń dúnkokò mọ́ gbogbo àwọn ọmọ Yorùbá àti àwọn èèyàn mìíràn ń pé òun yóò ṣe kinní kan sínú nǹkan tí wọ́n bá mu òun yóò pa wọ́n òun yóò ṣe gbá òun yóò ṣàre kinní kan fún gbogbo wọn ní pé òun ṣe bẹ́ẹ̀ òun kórìíra àwọn Yorùbá òun ṣe gbá kan òun ṣe wọ́n ní gbogbo eléyìí ni ó ti fa ọ̀rọ̀ ariwo báyìí o tí ó ti mú kí gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àti àwọn èèyàn mìíràn máa kọbi ara síbi ọ̀rọ̀ tá arábìnrin yìí sọ yìí àwọn nàìjíríà ni wọ́n ti wá kọ ìwé tí ó gùn jọ̀rànjọ̀ràn wọ́n kọ ọ́ sí ìjọba orílẹ̀-èdè Canada wọ́n ní ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ yìí ẹ má fojú lásán wò ó ẹ bá wa ṣe ìwádìí lé lórí kẹsì ṣe ohun tó yẹ kẹ́ ṣe nípa ti ìjìyà ẹ̀ṣẹ̀ tó yẹ kẹ́ fún arábìnrin yìí gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ èyí tí kò nítumọ̀ sí àwọn ẹ̀yà Yorùbá àti àwọn ẹ̀yà tí wọ́n wá láti apá Ẹdó orílẹ̀-èdè Nàìjíríà tó sọ wípé òun yóò kí májèlé sínú oúnjẹ wọn àti omi tí wọ́n mu tí òun yóò sì ṣe kí ni tí òun yóò sì máa fún wọn lọ́pọ̀ yanturu kí wọ́n kú dànù ẹ wò ó ọ̀rọ̀ yìí ó ti fa aago káàkiri orílẹ̀-èdè nàìjíríà kò wá tó síbẹ̀ o ó tún dé ọ̀dọ̀ àtíkù abubakar ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ àdíje dupò ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà àtíkù abubakar òun náà máa sọ di mímọ̀ ó ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi náà fara mọ́ ó bu ẹnu àtẹ́ ni arábìnrin tó fi orílẹ̀-èdè canada ṣe ibùgbé yìí ó ní irú ọ̀rọ̀ báyìí kò yẹ kó máa jáde lẹ́nu ẹni tó pera rẹ̀ ní ọmọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti pé eléyìí ti fi hàn wípé kò sí ìṣọ̀kan láàrin àwọn ẹ̀yà lẹ́lọ́kọ̀ọ̀jọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà àtíkù àbúbákà sì wá sọ di mímọ̀ wípé irú eléyìí ó lè fa ìjà ẹlẹ́yàmẹ̀yà ní orílẹ̀-èdè nàìjíríà níbi tí òun náà ti sọ̀rọ̀ ó bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ náà ó sì sọ di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn lórílẹ̀-èdè nàìjíríà tó fi mú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àjọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà lẹ́yìn odi ìgbésẹ̀ yìí dé ó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ó yẹ kẹ́ gbé ìgbésẹ̀ tó nítumọ̀ ní kíákíá lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ yìí níbi tí Àtíkù Abubakar ti sọ tirẹ̀ nínú ìwé ìròyìn Vanguard ni ẹni tí ń ṣe Peter Obi náà òun náà máa sọ tiẹ̀ ó ní ẹ wò ó ohun tèmi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé ìwà ẹlẹ́yàmẹ̀yà ó ti ń fẹ́ máa hàn lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tí òun lè sọ ni wípé òun bu ẹnu àtẹ́lu arábìnrin nítòótọ́ o ṣùgbọ́n òun pè fún ìṣọ̀kan láàrin àwọn ẹ̀yà lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà nígbà ọ̀rọ̀ ìdúkokò ọ̀rọ̀ kùgbàkùgbé yìí kò gbọ́dọ̀ máa wáyé ní orílẹ̀‐èdè nàìjíríà ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ kọtí ikún sí ọ̀rọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé a lè gbójú kúrò nínú ọ̀rọ̀ tárábìnrin yìí ìpínlẹ̀ Ẹdó wọn ní gbogbo eléyìí ó ti gbà ká ṣe kí ni ká gbé ìwà ojúlalákọ̀ ń ṣọ́rí ká gbé wọ̀ ó ní àwọn apá ibi tí ọ̀rọ̀ náà kàn ẹ wò ó Peter Obi ó sọ̀rọ̀ ilẹ̀kùn òní ẹ wò ó ìṣọ̀kan ló yẹ kí a máa ṣe kí ni ló yẹ ká máa lépa lásìkò yìí ká sì gbójú kúrò lórí ọ̀rọ̀ tí arábìnrin Sunberg amaka patient èyí tí ó sọ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ inú ìwé ìròyìn ìròyìn Daily Post òun ni mo ti rí ní àárọ̀ yìí ó yá jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìdí tí sìmẹ́ǹtì fi ń wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mà ti sọ ẹ̀yin tẹ́ farabalẹ̀ jẹ́ kí n mú wá sí etí ìgbọ́nyín fún ẹ̀yin tẹ́ fẹ́ kọ́lé àtàwọn tá à ń gbèrò láti kọ́lé ká lè tí a fẹ́ ṣe kí ni tá fẹ́ roko sí nígbà tí a bá fẹ́ ra sìmẹ́ǹtì ibi tọ́rọ̀ dídò yìí ẹni tó jẹ́ alága fún BUA Abdulsamad Rabiu ló ti fi àná àná òde yìí sọ di mímọ̀ wípé ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìdí tí owó sìmẹ́ǹtì ṣe gbé owó lérí òun ló wáyé láti ọ̀dọ̀ àwọn ènìyàn tó ń ta àwọn alágbàtà wa wọ́n máa ń ṣe àwọn nǹkan kan tí ò ṣe kí ni tí ò bá ìlànà ilé iṣẹ́ sìmẹ́ǹtì tí ò bá lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan láti ọwọ́ ara wọn ẹni tí ó sọ̀rọ̀ níbi ìpàdé kan èyí tí ó wáyé ní ìlú Àbújá lánàá níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn àwọn ti ta oríṣiríṣi sìmẹ́ǹtì tó pọ̀ bíi mílíọ̀nù fún àwọn alágbàtà ní iye tí wọ́n pè ní three thousand five hundred per bag. ṣùgbọ́n ní gbẹ̀yìngbẹ̀yìn àwọn rí wípé àwọn ará abíyí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi ń kun tiwọn wọ́n sì ń tà ní seven thousand sí eight thousand ẹ̀rí pé eléyìí gangan kì í ṣàtọ̀dọ̀ wa ló ti ń wọ́ wá àtọ̀dọ̀ àwọn tó ń tà gangan òun gangan ni ó ti wọ́ wá gẹ́gẹ́ bí Bua Cement ṣe wá sọ di mímọ̀ ó ní ẹ wò ó kò sí ohun táwọn lè ṣe láti gbé igi dínà àwọn arábì yìí tí wọ́n ń gbé owó lérí eh, ohun èlò ìkọ́lé sẹ̀mẹ́ǹtì nìyẹn láti fi jèrè rẹpẹtẹ láì ro ti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí àwọn náà fẹ́ di onílé lórí ó wá ṣàlàyé pé wò ó ọwọ́ wa rèé funfun nẹ́nẹ́ o àwọn òmù kankan nípa bí nǹkan ṣe ń gbéwó lérí lórílẹ̀-èdè nàìjíríà àwọn à ń ṣe tiwa kó lè bá ìgbà kó lè ran àwọn orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà lọ́rùn ṣùgbọ́n àwọn tá à ń tà fún àwọn ni wọ́n ń gbé ogun ńlá lé lórí tí wọ́n fẹ́ ṣe àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lékun ẹ̀yìn ẹ wò ó wọ́n ti sọ o ìdí tí sìmẹ́ǹtì ṣe ń gbé owó lérí lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ o inú ìwé ìròyìn wo mo ti rí inú ìwé ìròyìn eh, Vanguard ni mo ti rí kà láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ kan ní ilẹ̀ yorùbá gómìnà Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn kan á sì máa pè ní gómìnà oníjó ẹ̀yìn náà ẹ ti mọ ẹni tí mò ń sọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni o gómìnà Adeleke òun ló ti fi ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná ṣe àlàkalẹ̀ àwọn ohun tí ìṣèjọba rẹ̀ ní láti gùn lé ìpèsè iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà èyí tí yóò máa wà lọ́pọ̀ yanturu nípasẹ̀ odò èyí tí ó ń pèsè iná láti agbára òrùn yẹn sólà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ní ìlú Iléṣà lásìkò tí wọ́n lọ ṣe ìfilọ́lẹ̀ ibì kan tó ní ṣe pẹ̀lú ìpèsè iná níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó àfojúsùn mi fún ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni pé ká ní ohun tó jẹ́ iná nílẹ̀ lọ́pọ̀ yanturu ká sì máa fi ṣe àǹfààní fún àwọn èèyàn tí wọ́n mú lẹ́gbẹ̀ẹ́ wá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gómìnà Adeleke wá sọ di mímọ̀ pé ẹ wò ó ohun tí mo fẹ́ dáwọ́ lé yìí ó jẹ́ àkànṣe iṣẹ́ kan tí àwọn ìṣèjọba àná tí wọ́n ti pa tì ní nǹkan bí ọdún mọ́kànlá sẹ́yìn eléyìí ló jẹ́ kí èmi náà wá ṣe bẹ́ẹ̀ kí n dìde wípé mi gbọ́dọ̀ ṣe bí àwọn ará ìṣáájú ti ṣe ṣe ẹ jẹ́ kí èmi náà tún ìwà ara mi kí n tún ṣe pẹ̀lú ìwà ọwọ́ tèmi ló fi sọ di mímọ̀ pé ẹ wo àlàkalẹ̀ tí mo ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun òun láti mú àtúnṣe láti mú ohun ọ̀tun bá ẹ̀ka ètò agbára iná ẹ̀lẹ́tíríkì àti àwọn nǹkan kan tí yóò mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn èèyàn tó wà nínú rẹ̀ tóbi mọ́ àwọn èèyàn tí wọ́n yí rọ̀gbà yí wa ká káwọn náà lè máa jẹ àǹfààní ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adeleke òun ló sọ di mímọ̀ pé ẹ wò ó èròǹgbà mi òun láti máa ṣe ìpèsè iná ẹ̀lẹ́tíríkì fún gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn jẹ́ nínú ìwé ìròyìn Punch ni mo ti rí láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn bí n bá dé kí wá ṣe bẹ́ẹ̀ kí wá máa tẹ̀síwájú ọ̀rọ̀ táwọn OPC sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu báwo ló ṣe jẹ́ àwọn Fúlàní tí wọ́n ti pagi ìkìlọ̀ fún ní ilẹ̀ Yorùbá báwo ni tiwọn náà ṣe jẹ́ ẹ kí n lọ sókè lọ́hùn kí n dá tọ́mì kí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 ẹ káàbọ̀ padà àkókò òkú nìbọn ló fẹ́ jẹ́ kí n tẹ̀síwájú níbi tí mo roko ti sí tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ lórí ètò ojúmọ́ aláyọ̀ láṣẹwọ̀ nìkan náà mọ̀ ọ́n ràn BGI TV ibi tá a ti fún yín láwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀ kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ó yá ẹ jẹ́ kí n tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti àwọn ìròyìn tí Adam ààrẹ ọ̀nà kakanfò àwọn tá a bá lè yọwọ́ ẹ̀ sẹ́yìn òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn àwọn OPC Oduwa People's Congress èyí tí mo fẹ́ mẹ́nuba láàárọ̀ yìí wọ́n mà ti ké sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti ṣe ìdápadà àwọn ọ̀pá tí ó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀pá epo tí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari èyí tó gbà kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ fún ẹgbẹ́ àwọn OPC Wàsíù Àfọlábí òun ló sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ọdún ọgbọ̀n tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná níbẹ̀ ni Afọlábí ti rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti fún oníkálukú láǹfààní láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe nípa ti ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri nínú ọ̀rọ̀ rẹ̀ ló tún sọ di mímọ̀ pé ẹ wo ní ọ̀pá ọ̀pá kan tó jẹ́ ọ̀pá ààbò èyí tí à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ààrẹ àná Muhammadu Buhari ò òun ló ba gbogbo ẹ̀jẹ̀ lásìkò náà ó wá sọ di mímọ̀ pé nípa ṣíṣe àwọn àdéhùn kọ́ńtrátì ọ̀pá epo yìí padà ọ̀pá e, ààbò yìí padà yóò tán ìṣòro ìṣòro àìríṣẹ́ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ní apá kogi kwara edo ó sì máa fi òpin sí àwọn tó ń ba ọ̀pá epo jẹ́ lórílẹ̀-èdè nàìjíríà bákan náà ló sọ di mímọ̀ pé ẹgbẹ́ OPC EFCC àwọn ti ṣe gbogbo ohun tó yẹ kí àwọn ṣe lásìkò yìí àti kó tó di pé àsìkò yìí wáyé láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wọ́n padà ṣùgbọ́n dàbí pé omi fẹ́ pọ̀ ju ọkà lọ ọkà lọ fún àwọn òwàsọ̀dì mọ̀ pé nígbà tó pọ̀ ju ọkà lọ fún àwọn àwọn òdáṣẹ́ àwọn ti ṣe àṣeyọrí nípa ti ètò ààbò táwọn ṣe fún ọ̀pá epo lórílẹ̀‐èdè nàìjíríà kódà àwọn tí wọ́n fọ ọ̀pá epo yìí àti mú àdínkù bá irúfẹ́ ìwà yìí òwàsọ̀dì mọ̀ pé OPC ni wọ́n fi ọjọ́ àná ọjọ́bọ̀ tọ́sí èrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fún ẹgbẹ́ náà ní àǹfààní láti ṣe ohun tí wọ́n lè ṣe nípa ti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní kí orílẹ̀‐èdè wọ́n ní kí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n dá àwọn nǹkan bíi agbára àti àwọn àdéhùn kan tó ní ṣe pẹ̀lú ọ̀pá epo ààbò padà fún eh, ẹgbẹ́ OPC lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí ààrẹ àná ìyẹn muhammadu buhari èyí tí ó gbà kúrò ní ọwọ́ ẹgbẹ́ náà ẹ wo àfọlábí sọ̀rọ̀ bákan náà ló tún wá mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ọmọ yorùbá káàárọ̀ òjíire ó ní ẹ wò ó nígbà yìí tí orílẹ̀-èdè nàìjíríà nígbà tí orílẹ̀-èdè nàìjíríà ti ní ààrẹ méjì nínú ìwé ìtàn ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ti ní àwọn gómìnà méjìlélọ́gbọ̀n ní nǹkan bí ọdún márùnlélógún sẹ́yìn ọ̀wá sọ di mímọ̀ pé ẹ wò àwọn ọmọ ẹgbẹ́ OPC a kò tí ì rí àǹfààní kankan rí nínú ìṣèjọba àwarawa democracy yìí o nígbà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wà ní ipò tó lágbára àwọn ààrẹ méjì tí wọ́n wá láti ilẹ̀ yorùbá àwọn gómìnà tí wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu a kò jẹ àǹfààní wọn rárá ẹgbẹ́ OPC àwọn lọ sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé ọdọọdún ayẹyẹ ọdún ọgbọ̀n èyí tí ó wáyé ní àná OPC wọ́n ti rọ ààrẹ bọ́lá ahmed tinubu láti dá àdéhùn tí wọ́n ní èyí tí buhari gbà padà lọ́wọ́ wọn kó dá padà fún àwọn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ẹgbẹ́ kan tí wọ́n pè ní Ládìgbòlù wọ́n ti ń sọ di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday àná wípé ẹ wò ó a fẹ́ ìlànà tuntun tí a tún yan eh, tí a tún yan aláàfin tuntun ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní ẹgbẹ́ yìí tí wọ́n jẹ́ ẹgbẹ́ eh, mọ̀lẹ́bí jàre tí wọ́n lẹ́nu àwọn ni wọ́n ti ń pè fún ìlànà tuntun tí wọ́n fi yan eh, aláàfin ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọn ní ẹnìkan tó jẹ́ alẹ́lọ́rọ̀ nínú ẹgbẹ́ náà akin adé ladigbolu òun ni ladigbolu òun ni ó sọ eléyìí ẹ̀dínmí mímọ̀ nínú àtẹ̀jáde tó fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tó ti sọ di mímọ̀ pé ẹ wo ọ̀nà tẹ́ fi ń ṣe tẹ́ fi ń mú àwọn aláàfin ọ̀yọ́ láti ìgbà ìwáṣẹ̀ ó dà pé àsìkò ti tó àtúnṣe díẹ̀ ó gbọ́dọ̀ bá bí ẹ kò bá gbàgbé láti ọjọ́ kejìlélógún oṣù kẹrin ọdún 2022 ní ayé yìí ti ṣòfò látìgbà tí ọba lámìdí adéyẹmí kẹta tó ti jẹ́ ìpè ọlọ́run àtìgbà náà ni wọ́n ti wà lẹ́nu pé ta ló kàn ta ló kàn báyìí tí wọ́n sì ń fà lọ tí wọ́n sì ń fà bọ̀ àwọn igun ti àfinijẹ ọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí a mọ̀ sí ọ̀yọ́ mèsì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti sọ di mímọ̀ pé ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé òun ni ó kọ ẹni tí àwọn mú wá ìyẹn lókùmọ̀ gbadégẹṣe ẹni ọjọ́ ọgbọ̀n oṣù kẹsàn-án ọdún twenty twenty three wọ́n ní gbogbo eléyìí ló ti yọrí sí awuyewuye làásìgbò láàrin àwọn apinijọba àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ wípé wọ́n fẹ́ yan aláàfin tuntun ṣùgbọ́n níbi tọ́rọ̀ wá dédò yìí ẹbí tuntun kan ni wọ́n ti sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ òun pẹ́ wò ẹ wá nǹkan ṣe sí ìlànà tẹ́ fi ń yan aláàfin Ọ̀yọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá ìlànà mìíràn ìlànà tuntun kẹfì ṣe kíni kẹfì wá bí ẹ ṣe máa máa yan àwọn èèyàn wọ̀nyí sí ipò aláàfin ti ìlú ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ tí wọ́n sì fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé nígbà tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ bí wọ́n ṣe fẹ́ máa mú ẹni tí yóò máa jẹ́ aláàfin ọ̀yọ́ tuntun inú ìwé ìròyìn Vanguard kódà ìwé ìròyìn Daily Post wọ́n gbé láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn fúlàní eléyìí ó lágbára ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ ká kíra wa kú oríire o ẹ jẹ́ ká lọ gbàjọ́ ká máa yọ̀ ká máa fò fáyọ̀ torí pé àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gbà sí wa lẹ́nu àwọn náà ti mọ ẹnu rẹ̀ wọ́n ti mọ bó ṣe ń lọ ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn fúlàní darandaran ní àwọn àgbègbè kan tí wọ́n ti ń rìn yan fanda pàápàá jùlọ lápá àwọn ìlàró àti àwọn ibòmíràn tí wọ́n ti máa ń rí àwọn fúlàní darandaran yìí ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá sọ di mímọ̀ fún wọn wípé ẹ wò ìrìn yín tí ẹ máa ń rìn káàkiri ẹ àní kẹ máa rìn ṣùgbọ́n ó ní àwọn igbó kan ìyẹn reserve forest tí ẹ gbọ́dọ̀ rìn dé ẹ gbọ́dọ̀ súnmọ́ bẹ̀ rárá torí wípé ó léwu púpọ̀ eléyìí ni wọ́n fi pagi ìkìlọ̀ fún gbogbo àwọn fúlàní darandaran ní ìpínlẹ̀ Ògùn àti àwọn agbègbè kan tó súnmọ́ ní ilẹ̀ Yorùbá ẹni tí ń ṣe alábòjútó fún ọ̀rọ̀ igbó ti ìjọba ìbílẹ̀ taiwo olùdọ̀tun òun ló parí ìkìlọ̀ yìí lọ́jọ́bọ̀ thursday àná níbi tí wọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn èèyàn alẹ́nulọ́rọ̀ láti ìlú ìlaró ìpàdé tó wáyé ní ìlú abẹ́òkúta olùdọ̀tun òun ló pe gbogbo àwọn àgbààgbà àwọn darandaran fúlàní yìí wípé kí wọ́n ṣọ́ra ṣe o kí wọ́n sì jìnnà rere sí àwọn igbó kan tí wọ́n ti yàtọ̀ sọ́tọ̀ tí wọ́n jẹ́ ti ìjọba ó sọ di mímọ̀ wípé àwọn àwọn ò ní káwọ́ gbéra kí àwọn máa wọ àwọn ará bí yìí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa tẹ̀lé báṣubàṣu kí wọ́n máa ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ní ìlú eh, tó lọ́ba tó ní ìjòyè kí wọ́n sì máa dúnkokò mọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó sọ di mímọ̀ sí iwájú pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ní fi àyè gba gbogbo àwọn eléyìí mọ́ kódà àwọn yóò máa tójú balẹ̀ báyìí láti máa ṣe ìdáàbòbò fún àwọn ará ìlú àwọn ọmọ ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn darandaran fúlàní tí wọ́n máa ń rí pẹ̀lú àwọn èròjà ológun bíi ak forty seven tí wọ́n yóò máa rìn káàkiri nínú igbó òun ni àwọn ọjọ́ yẹn ti lọ sẹ́yìn níbi tí àwọn arábì ti máa ma ṣekú pa ọmọ ilẹ̀ yorùbá nígbà tí wọn yóò máa ṣe ìtòhùn wọn ó wá sọ di mímọ̀ pé lásìkò yìí àwọn ò lè káwọ́ gbéra mọ́ o bó tilẹ̀ jẹ́ wípé àwọn darandaran fúlàní yìí èròjà ogun táwọn rí lọ́wọ́ wọn ó burú jáyé àwọn ò sì lè ṣe bẹ́ẹ̀ kí àwọn máa fún wọn láàyè láti máa rìn nínú àwọn igbó ìjọba yìí èyí tí ó ṣeé ṣe kó léwu fún àwọn ará ìlú ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o kódà ẹni tó tún sọ̀rọ̀ níbi ìpàdé náà òun ni alága ti àwọn Miyetti Allah cattle breeder ẹgbẹ́ wọn ní ẹ̀ka ti ìlú Adó Odò Ọ̀tà Ìpókíà Yewa gbogbo wọn pátápátá lọ sọ ọ́ di mímọ̀ tí wọ́n sì sọ ọ́ di mímọ̀ pé ẹ wò wò á ti gbọ́ ohun tí ẹ sọ a mọ̀ pé orí ilẹ̀ yín lẹ wà ilẹ̀ Yorùbá ló ń pè bí àwa náà á pé àwọn èèyàn tiwa á sì bá wọn sọ̀rọ̀ nípa ohun tí ẹ fi léde fún wa yìí lórí ọ̀rọ̀ àwọn darandaran fúlàní tí wọ́n ń daran káàkiri ìpínlẹ̀ Ògùn ẹ wo wọ́n ti ṣe ìkìlọ̀ ńlá o fún àwọn darandaran fúlàní ní ilẹ̀ Yorùbá wọ́n ti sọ di mímọ̀ o ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Post èyí tó jáde láàárọ̀ yìí ìròyìn eléyìí kò dùn mọ́ni nínú ṣùgbọ́n hmm, torí iṣẹ́ tí mo gbà ló ni mo ṣe ní kí n tètè mú wá sí etí ìgbọ́n yín torí pé a ah, òun burúkú leléyìí o arákùnrin kan ni wọ́n ti ṣe àwárí òkú rẹ̀ níbi tó ti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ arákùnrin kan ẹni ọdún méjìlélọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwaṣeun Ṣórin Ọlá ni ó ti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ ní agbègbè wọn tí wọ́n pè ní Kẹ́ńtà ní ìlú Abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ Ògùn wọn ni eléyìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ ọmọlọ́lá òdòtọ́lá òun ló fi eléyìí léde fún àwọn oníròyìn lọ́jọ́bọ̀ thursday àná níbi tó ti sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ló wáyé nìkan bí aago mẹ́wàá alẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí níbi tí wọ́n ti ṣe àwárí arákùnrin yìí níbi tí ó fi níbi tí ó ti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ ó pokùnso síbẹ̀ ni o wọ́n ní ìyàwó rẹ̀ ni ó rí níbi tí òkú rẹ̀ ti ń mì lùgbùlùgbù níbi tó fi kọ́ sí ọmọ ọ̀lọ́lá òdútọ́lá ni ó ti wá sọ di mímọ̀ pé wọ́n ti mú ẹjọ́ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní kéńtà tí wọ́n sì ti sọ di mímọ̀ wípé tajudeen ẹni tí ó dàbí àbúrò sí olóògbé náà òun ló sọ di mímọ̀ fún àwọn wípé ìyàwó ló sọ fún òun pé òun ti ṣe àwárí ọkọ òun o níbi tó fi eh, níbi tó ti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ wọ́n ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí wọ́n sì ti gbé òkú arákùnrin náà wọ́n sì ti gbé e wálẹ̀ wọ́n ní ohun tí ó wá jẹ́ kàyéfì fún àwọn lásìkò yìí ni wípé mọ̀lẹ́bí náà sì sọ ọ́ di mímọ̀ pé lójú ẹsẹ̀ làwọn fẹ́ lọ sin arákùnrin yìí o àwọn ò gbé lọ sí ilé ìwòsàn fún autopsy àbí àyẹ̀wò òkú rárá ẹ má bàa gbé lọ síbẹ̀ àfẹ́ lọ sí lójú ẹsẹ̀ ní eléyìí ni ọmọlọ́lá òdútọ́lá fi sọ ọ́ di mímọ̀ pé ẹ wò a máa ṣe iṣẹ́ ìwádìí lè lórí bàbá sì ṣe iṣẹ́ ìwádìí lè lórí ni òun òun làwọn yóò fi mọ ohun tí ó ṣẹlẹ̀ lásìkò yìí arákùnrin ẹni tí orúkọ rẹ̀ jẹ́ olúwaṣeun ṣórìnọ́lá òun gangan òun ló fi ọwọ́ ara rẹ̀ da ẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní àgbègbè kéńtà ní ìlú Abẹ́òkúta ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá ẹ̀yìn ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èkó iná bẹ́yọ ó bẹ́yọ púpọ̀ púpọ̀ ní àwọn apá bìkan ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ilé kan tó jẹ́ ti staff quarters tí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó tí wọ́n ń gbé ní iná ti bẹ́yọ níbẹ̀ tí ó sì ṣe ìpalára fún ilé alájà mẹ́ta ní àná òde yìí ẹni tí ó jẹ́ akọ̀wé tí ìjọba ìpínlẹ̀ Èkó ní ti àjọ ìpè pàjáwìrì dókítà olúwafẹ́mi ọ̀kẹ́ ọ̀sányìtólú òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ ẹtì friday òní ní pé ẹ wò ó ìṣẹ̀lẹ̀ yìí òun ló wáyé ní nǹkan bíi aago méjì aago mẹ́ta fẹ́ lọ lù ó kù ìṣẹ́jú ogójì òru ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè aláwùsá níbi tí àwọn ti gbọ́ sí ọ̀rọ̀ yìí ni àwọn tètè kàn sí àwọn èèyàn tó yẹ kí àwọn kàn sí tí àwọn sì lọ síbẹ̀ wọ́n nígbà tí wọ́n yóò débẹ̀ wọ́n rí pé two bedroom flat ni iná yìí ó ti ṣe ìpalára fún wọn ní iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì fi sọ di mímọ̀ pé ibi tí ọ̀rọ̀ dédò yìí wọn kò tí ì sọ ẹnikẹ́ni tó fi ara pa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé látàrí e, iná e, tó ṣe bẹ́ẹ̀ tó yíwọ́ Fáwásọjì hmm, e, resort òun ni wọ́n pè bẹ́ẹ̀ èyí tí ó wáyé wọ́n sì sọ di mímọ̀ pé iṣẹ́ ìwádìí yìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti rí i pé àwọn ó ṣe gbogbo ohun tó yẹ kí àwọn ṣe wọn ní kò sẹ́ni tó parapa kò sì sí ẹni tí ó pàdánù ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti ṣe wáyé ní ìpínlẹ̀ Èkó ní àná òde yìí ẹ wo níbi tí a ó rí wọn rèé fún ti ìròyìn lórí ètò ojúmọ́ aláyọ̀ fún ti àárọ̀ òní àti mú ìròyìn wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ẹ wo lẹ́fẹ́ bá wa dá síbẹ̀ hmm àyè ṣí sílẹ̀ o fún yín láti fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ gbọ́ bí àwọn èèyàn ṣe ń sọ àwọn fúlàní tí wọ́n ti pagi ìkìlọ̀ fún báwo ló ṣe rí lára yín ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá ṣé ìgbésẹ̀ yìí ó dùn mọ́ yín nínú àbí ó tún ṣe apá kan jà sí arábìnrin tó ń dúnkokò àti ṣe ikú pa àwọn ọmọ yorùbá tó fẹ́ fi poison sínú nǹkan tí wọ́n ń jẹ tí wọ́n ń mu báwo ló ṣe rí lára yín ẹ ti gbọ́ wípé ilé ì ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ránṣẹ́ sí ilé e, ìjọba ìbílẹ̀ canada láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe kí wọ́n sì fi ọwọ́ òfin gbé arábìnrin yìí ẹ àwọn opc wọ́n ní kí ààrẹ bọ́lá ahmed tinubu kó dá agbára padà fún àwọn agbára tí muhammadu buhari èyí tó gbà lọ́wọ́ àwọn gbogbo eléyìí ó tó fún yín láti bá wa gbé yẹ̀wò láti fi ránṣẹ́ fún ti àárọ̀ òní gẹ́gẹ́ bá ti mú mú ìròyìn ètò ojúmọ́ aláyọ̀ wá sí etí ìgbọ̀n yín ẹ ránṣẹ́ sábẹ́ comment section wa àwọn tí wọ́n ń jà lórí aláàfin ọ̀yọ́ náà faramọ́ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe àyípadà sí ìlànà tí wọ́n fi ń yan aláàfin ti ìlú ọ̀yọ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí kan ti ṣe sọ ẹ̀ṣẹ̀ faramọ́ ẹ ránṣẹ́ sábẹ́ comment section wa títí dìgbà mìíràn tá a láǹfààní láti máa gbóhùn ara wa ojú ní omi kì í ṣàìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel owóyèmí fẹlẹ́fẹ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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.